رمضان التوبة والصدق رمضان الهمة والسبق adúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé lórí ètò ètò yìí reviving the woman half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ìṣẹ́jú àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàjò ṣe nìkan wa láǹfààní nǹkan tá a máa gbéyẹ̀wò lénìí òun náà ni àwọn okùnfà àlùbáríkà nínú òwò ṣíṣe àwọn tó máa bá wa gbélé ìyẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wara'ahu bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi abaha lana alkasb alhalal tó ní ká máa wá dídí ẹmú mú káàkiri ká máa ṣiṣẹ́ ká máa ṣòwò kálíbà rí àrísìkí tá a fi lòsẹ̀mí wa àti àrísìkí tá a fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn wa nítorí pé ilé ayé tá a wà yìí a mọ̀ bẹ́ńbẹ́ pẹ̀lú kí ká máa jẹ ká máa mu ká máa ná ká máa lò kọ̀ wá síbi tá a ti rí àfi ká tara bọ́sẹ́ àfi ká máa ṣiṣẹ́ ọba yìí ṣe lẹ́tọ̀ fún wa ká máa ṣòwò kálíbà rówó halal adúpẹ́ fún ọlọ́run ọba náà wa ja'alahu sábàbà tahqiqi al-ibada ọlọ́run ọba aláṣẹ arísìkí ní okùnfà táàfin ráyè sin ọlọ́run ọba wa torí ilé ayé tá a wà yìí ẹ̀sìn làwa sí ọlọ́run dá wa nítorí ẹ̀sìn àwa lè rẹ́sìn sí àfi ká jẹ àfi ká mu kọ́lọ́mọba àlá kọ́mọ́sá ìwọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá ti àlùbáríkà ṣiṣẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba àlá kọ́sànù wa wassalatu wassalamu ala nabiyyina Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́mọba àdàbùwà Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọ́mọ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ àyọ̀mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ní táfẹ́ fi sàǹfààní fún wa lásìkò yìí òun náà ni àtijáratù fil islam wa asbabul barakati fi tìjára ìmọ̀ ṣòwò nínú ẹ̀sìn Islam ìmọ̀ ṣiṣẹ́ ìmọ̀ wákàṣe táàfin máa rí jíjẹ múmu pẹ̀lú rọrùn táàfin máa rí arísìkí kíná táàfin máa rí owó àti àwọn okùnfà àlùbáríkà nínú owó wa ẹlòmí ò ṣiṣẹ́ ẹlòmí ò ṣiṣẹ́ àwọn nǹkan tó ń ṣe tí kò fi lákòjọ tí ò fi sàlùbáríkà nínú owó rẹ̀ yìí tó ń ṣe òun náà wádà gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe ẹni tí ṣiṣẹ́ ọwádà gẹ́gẹ́ bí ọ̀lẹ ẹni tí ń ṣiṣẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ò ní ń sì ń ṣiṣẹ́ wọn àtàwọn ẹni tí ò ṣiṣẹ́ wọn padà wá dàbà kànà ẹ̀bá àdẹ́tu ẹ̀yọ́ miami lẹ́yìn tí a ní tanra wa yẹlgáyẹtu mìnìkọ́lìkìlì ìnsìwọ̀lì jìn torí ẹ̀ lọ́lọ́wọ́ bá aláàṣẹ dá wa ká mọ̀ pé ilé ayé kìí ṣe ayé làwa kójọ ẹ̀sìn làwa sìn kákan mú nínú ayé ká ṣiṣẹ́ ká gbìyànjú ká wá jíjẹ múmu ká wá rìsìkì ká ṣòwò tí yọ́nmánì ò ní fi bọ́ lọ́kàn wa tí ó jẹ́ kí mánì ò fi rinlẹ̀ nínú ọkàn wa lẹ́yìn náà tí a lè jáde láyé lẹ́yìn tí ò ní jẹ gbèsè jáde láyé lẹ́yìn náà tá a bá ń ṣiṣẹ́ tá à ń rówó a lè tọ́jú òbí a lè tọ́jú ọmọ a lè tọ́jú ìyàwó a lè náwó láti gbẹ́sìn ga a lè kọ́lé ọlọ́run a lè kọ́lé ẹ̀kọ́ táwọn ènìyàn ti mọ̀ akẹ́kọ̀ọ́ Islam ilé ayé wa ó lè rọrùn a lè sànú aláìní wọ́n ní kìí ṣe pé à ń ṣẹ̀sìn nítorí kálíbà rówó à ń wá owó nítorí kálíbà ṣẹ̀sìn ni o torí pé ẹ̀sìn òun gangan ni ìdí pàtàkì tó ọlọ́run ọba aláàfin kó wá sílé ayé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa ma umiru illa liya'budullah ọlọ́run ọba ní ìpayín láṣẹ kẹwàá sí kankan lé ayé yìí tí ìbá di pé ẹ wá ṣẹ̀sìn illa liya'budullah illa liya'budullah ọlọ́run bá ní kò sí nǹkan kan fẹ́ wá sí ilé ayé ẹ̀sìn lẹ́wà sí ẹ̀sìn lẹ́wà sí fẹ́ wá rí ẹ̀sìn náà kò wá lè rọrùn àfi kí ká tọ́jú ara ká tọ́jú aṣọ ká tọ́jú ibi tá a máa ti kírun ibi tá a máa gbé ká máa jẹ ká máa mú rọrùn torí pé ẹ̀sìn ò lè rọrùn àfi ká rí àrísìkí òun ló kí àrísìkí náà dọ̀ràn yàn lérí wa àrísìkí tá a wá ń wáyé ọlọ́run àbẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́run mọ́jọ́ tún lé ìmánì kó lọ́kàn wa mọ́dí ó ṣe okùnfà ìdádúró nínú ẹ̀sìn wa mọ́dí ó ṣe okùnfà tí ẹ̀sìn fi bọ́mọ́ ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́ aláàpàṣẹ nínú àyà tó pọ̀ nínú Al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́ bá ní mo pè é olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ọlọ́wọ́ bá ní ẹ má na owó ara yín ẹ má jẹra yín ẹ má lura yín jìbìtì ẹ má jẹ owó ara yín níjẹ ti bàjẹ ẹ má ṣàbòsí fúnra yín ní tijara ọlọ́wọ́n bá ní òwò ní ẹsẹ̀ ẹ wá òwò ṣe ní yá ayọ́ lẹ́dínà àmọ́ ẹ̀yìn ọlọ́run lẹ́yìn tẹ́ ti ẹ̀yìn lákìdá lẹ́yìn àkìdá rẹ lókù ti dúró ọ̀sẹ̀ òṣòṣà òṣògùn àkọjáde lókù wọ́n ká gbìyànjú ká ṣiṣẹ́ ká máa ṣòwò ọlọ́run bá tún ní wọ́n bú tẹ́gi fi máa tààkà lọ́hù dára àkìrọ̀ ọlọ́run bá ní gbogbo tẹ bá dì múlẹ̀ ayé ẹ wá gbìyànjú kẹrí pé ẹ fi wàlìjánà ẹ fi wọ ilé ìdẹ̀ra gbogbo owó tẹ̀ ń wá rísìkí tẹ̀ ń wá ká ibi iṣẹ́ tẹ̀ ń lọ kọ́mọ gbé yín kúrò lójú ọ̀nà àlìjánà ẹ jẹ́ ọmọ jẹ́ okùnfà kẹ́fì lọ lè sinmi nínú àlìjánà ní àkìrà wàlẹ́ àtàǹsáná sún ibà kàmínà dúnìyà ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́yìn náà ṣe lé ayé tí ó bẹ̀sẹ̀ jẹ́ ọlọ́run ní ẹ̀yin náà ṣe ẹ má gbàgbé láti ṣe ẹ̀yin náà ẹ wọṣọ tó dáa hmm, ẹ jẹun tó dáa ẹ gbélé tó dáa kẹ́sì máa lo àwọn nǹkan nǹkan gùn nǹkan gùn tó dáa ọlọ́run ọba ní ẹ̀yin lẹ́ni gbogbo àwọn nǹkan tó dé pélé ayé nìkan ni wọ́n ti máa ń lò tó sì jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ní ẹmọ́kù láyé láì lò tẹ́ bá ti lágbára ẹ wá lò ó àmọ́ ẹ mọ̀jẹ̀ ó gbé yín kú lójú ọ̀nà ẹ̀sìn o gbogbo ayé tó bá kójọ ọkọ̀ gbọ́dọ̀ dí ọlọ́wọ́ kíyàmù lẹ̀ gbogbo arísìkì tó bá kójọ ọkọ̀ gbọ́dọ̀ dí ọlọ́wọ́ ìmọ̀ gbàwẹ̀ ìmọ̀ kírun wákàtí márààrún kò gbọ́dọ̀ dí ọlọ́wọ́ o ayé tó ń béèrè kò gbọ́dọ̀ jẹ́ irinṣẹ́ ẹ̀ṣẹ̀ tó máa fi yàgbà ọlọ́run tó máa fi ṣe ọlọ́run tó máa fi ṣe tó máa fi fàṣẹyìn nínú ẹ̀sìn ọlọ́run ní tọ́mọ fi da ìsìn ọlọ́run rú tọ́mọ fi ba nǹkan jẹ́ tọ́mọ fi yan àwọn èèyàn jẹ́ tọ́mọ fi ṣàbòsí fáwọn èèyàn ẹ̀ suratu al-Qasas aya seventy seven lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin náà ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ wáyé èyí tí ó jẹ́ kẹ́sìn olè rọrùn fún yín ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọba aláṣọ nípa kábọ̀nsọ̀wò nínú al-Qur'an nínú aya rẹpẹtẹ nínú suratu al-Jumu'ah ọlọ́mọba ní ìdá kúdóyàtì sọ́lá ọlọ́mọba ní tẹ̀ bá ti kírun tán fáwọn tẹ́ṣirú fil ard ẹ̀fọn kásẹ̀rì ilẹ̀ ẹ̀fọn kásẹ̀rì ilẹ̀ wàbẹ̀tẹ̀gùn mi fọ́dìlélá ẹ máa wá ọlá ọlọ́run káàkiri arísìkí ẹ máa wá jíjẹ múmu ẹ máa wá káàkiri báyìí ìdá kùdì yá ti sọ̀lá ìjọba ti kírun tán ọlọ́run bá ní ẹ̀dìdì ńlẹ̀ ẹ wá jíjẹ múmu lọ ẹ máa ọlá ọlọ́run káàkiri ọlá ọlọ́run náà lárísìkí arísìkí halali ni wọ́n sọ sọ́tù jùmọ̀ ayẹlẹ kẹwàá lọ́wọ́ bá aláàtú sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ aláàtú sọ ní sọ́tù sábà ọlọ́wọ́ bá ní wà á máa lù sọ́ọ̀lì ha ẹ̀ máa ṣiṣẹ́ ìníbi máa tá máa lù nàbà sí èmi ọlọ́wọ́ bá ń rí yóò mọ̀rẹ́ yìí tẹ́ ń ṣiṣẹ́ èyí tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ fẹ́ máa láwọn èèyàn lọ́wọ́ gbà ọlọ́run lóhùn rẹ̀ yìí náà àwọn ọmọ ọlọ́lẹ̀ kanlẹ̀kùn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nìí ọ dẹrú fáwọn tó ń ṣiṣẹ́ ọmọ pòrí ojú ọ̀nà wọn ọ dẹni yẹ̀yẹ́ ọ dẹni àbùkù ìyàwó rẹ olójú ṣeṣe sise. ọ lẹ́tọ̀ọ́ ìwọ náà ṣẹ̀tọ́ tiẹ̀ náà ọ̀rọ̀ mọ́tọ́ àwọn ọmọ rẹ wọn lé ká lọ lè béèrè oúnjẹ lọ́wọ́ àwọn èèyàn tó bá padà máa lọ máa lọ lè béèrè ọmọ ọ̀wá fẹ́ tọ́mọ ọ̀wá lè rọ́mọtọ́ rówó ọ̀wá lè rówó ṣiṣẹ́ obere rẹ̀ méjèèjì wọ́n bùkátà kó tọ́jú wọn kó gba ẹrù àárù lérí wọn kọ́mọ́dé wọn máa fẹnu funfun ṣiṣẹ́ lẹ́yìn ìgbà ti fẹnu dúdú dààmú lérí rẹ̀ ọmọ ìyá mi iṣẹ́ pàtàkì o iṣẹ́ gan-an ń pè ní sẹ̀mí o bàbá ti kó lẹ́nu iṣẹ́ ọmọ ìyá mi tó pé yín ná oyè kò tó tó wà nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ o bẹ́ẹ̀ ọ̀bá ti bọ́ ọmọ ìyá mi wọ́n ní ọmọ ṣiṣẹ́ máa gbìyànjú kàánà kata iṣu abàdà bígbà tó mọ bẹ títí ayé máa ṣiṣẹ́ ayé bígbà tó mọ bẹ lọ títí ayé wọ́n àmàlẹ̀ akẹ́rẹ́tìkà máa wá ṣiṣẹ́ fọ́run rẹ kàánà kata mú tùgádà bígbà tó kú láàárọ̀ la méjèèjì náà ni ó tọ́ba lẹ́mìí rẹ ò ní gùn tọ́ba lọ lè gùn tó sì níṣẹ́ lápá ọ̀rá rè ìwọ́tọ̀ ọ̀rọ̀ ọmọ tán ló ọmọ ọ̀rọ̀ ọmọ ọmọ ọlọ́mọdé Eh, bó lọ́mọ́ sí wa lówó tí ó àtọ́jú lójú alẹ́ ẹ̀yọ́ màá mi èdè àtàrà àbọ̀sẹ́ o wọ́n bá ti dá ọdún lẹ́nu iṣẹ́ mọ̀ pé wọ́n dá ọdún ní orísìn tó fi jòkó lé gbìyànjú kó jáde kó wá mi lọ kéèyàn jáde kó máa wá sọ́lọ̀ yìí à orí ńlá wà ń púpọ̀ ànábì wa muhammad sallam ànábì ní barakallahu li ummati fi bukuriha ànábì ní gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jáde láàárọ̀ tí wọ́n wá jíjẹ mímu káàkiri tí wọ́n jòkó sílé tí wọ́n sọ̀rọ̀ ju wọ́n gbìyànjú yọ mọ lọ ẹ̀dàkùn ìmí náà ṣiṣẹ́ báyìí o ẹ̀dàkùn ẹgbàá mi ṣiṣẹ́ báyìí o ìwé mi ni o sàtífíkẹ́tì mi ni o mo mọ̀ ká ṣe o ìwọ́n ń lọ wọ́n sàn jáde ilé ilé ilé wáṣẹ́ bí àbárí kan yóò ṣe kan ànábi ni mo ti bẹ̀ lọ́n fún wọn kọ́lọ̀ mọ́jọ wọn wálé lásán kọ́lọ̀ fi àlùbáríkà sí ìgbìyànjú tí wọ́n ṣe yẹn tọ́ba ti gbìyànjú àdúrà tánábì yìí ṣe yọ̀ọ̀sẹ̀ mọ́la àwọn tọ́ba ti ní o ní ṣe kan oyè ọmọ jókòó nínú yàrá ọmọ sùn ìyàwó ni ọmọ bọ́ ìyàwó rẹ̀ ń bọ́ ìyàwó rẹ̀ ń dáná ọ̀rọ̀ ẹran wálé ọmọ bí tó ti rẹ́ran ọ̀rọ̀ ẹja wálé ọmọ bí tó ti rẹ́ja ọ̀rọ̀ nǹkan ọbẹ̀ wálé ọmọ bí tó ti rí ó sì ń bẹ láyé ó sì ń jẹ́ ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ wọ́n sùn wọ́n sùn ọmọ pé ó ti gba sítárìn mọ́ lọ́wọ́ nù òun ní darí ilé ọ̀pá alé ọ̀pá àṣẹ ó ti bọ́ sọ́wọ́ ẹ̀ ẹni bá ń tọ́jú ara alé ọwọ́ rẹ̀ lọ́pá àṣẹ wà bọ́ọ̀ bá wá tì ní tíyàwó rẹ̀ bá ṣe wá ń fún ọ ọmọ pé ràn lọ́wọ́ ni ò ní tẹ̀bà títí tiẹ̀ wọ́n jáde ó gbìyànjú torí gbogbo tó jẹ́ ọ̀sán padà àwọn ọmọ rẹ̀ ọmójútó wọn òwò ṣíṣe oríṣiríṣi wa ni gbogbo èdè kálukú bá màtọ́ bá jẹ́ halali ẹ̀yọ́ màá yá mi ẹ̀jẹ̀ amójútó ilé ayé tá a wà yìí ẹ̀ ilé iṣẹ́ ni o àlẹ̀kẹ́ àmọ̀ tá ń lọ ilé ẹ̀sán ni asbabul barakati fil amali tijari kí wá ní àwọn okùnfà àlùbáríkà nínú òwò tá a bá ń ṣe ẹlòmíràn gbìyànjú ń ṣiṣẹ́ ọ̀kàwé gbogbo sàtífíkẹ́tì wà lọ́wọ́ ẹ̀ àmọ́ ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé téèyàn bá ń ṣe bẹ́yàn kó one billion jọ hundred billion jọ yọ padà túkà ní òun náà padà wá da láìní látara pé ń tara bọ àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run máa fi yọ àlùbáríkà kúrò nínú owó ẹlòmíì ń tajà yín ti ń tà ọyẹ nǹkan tọ́lọ́run bá aláàtí ní ẹ̀gbọ́dọ̀ ta ni èyàn bò ní oṣù wa jèrè àṣìbáàbò àlùbáríkà ẹ̀yọ́ máa yá mi àlùbáríkà ọyẹ ètí wọ́n pè bẹ́ẹ̀ òun náà ni ètí wọ́n pè ní àlùbáríkà ìyà subutul khairi fi shay wa isti'maluhu fi ta'atillahi azza wa jalla kí ọlọ́run sọ̀rọ̀ fún yàn kó rẹ̀ náà abáyàn kalẹ̀ ni wọ́n ń pè lálùbáríkà kọ́ ọmọ gbowó díẹ̀ kó o sì máa rí nǹkan fi ṣe ni wọ́n ń pè lálùbáríkà kọ́ ọmọ rí owó kọ́lọ́run aláwọ̀ wá lòun sábàbí tẹ́mi rẹ̀ ó fi balẹ̀ ni wọ́n ń pè lálùbáríkà owó tó bá dé tẹ́mi rẹ̀ ó balẹ̀ àlùbáríkà ò sí mbẹ́ olówó owó pọ̀ ọ̀pọ̀ jù lákàyẹ olówó òfin ṣe gbéraga òfin sakọ sáwọn èèyàn òfin yẹ̀yẹ́ tálíkà òfin sàbòsí òfin gbàyàwó yàwó òfin sẹlọ́n àlùbáríkà kọ́ yẹn bọ́lọ́wọ́n bá aláà bá fi àlùbáríkà sí owó fún yàn lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala ọlọ́wọ́n fi hàn lọ́kàn balẹ̀ pẹ̀lú ẹ̀ èèyàn máa wá ná sójọ́ ní ọlọ́ èèyàn máa fi tọ́jú ara ẹ̀ tọ́jú àwọn èèyàn tọ́jú ẹbí tọ́jú ara tọ́jú ọ̀rẹ́ ẹ máa fi sànú tálíkà opó amóoru kan ètò wọn pè pé èèyàn lálùbáríkà òmìnira sì bá okùnfà àlùbáríkà ẹni tó bá fẹ́ ká àlùbáríkà wọnú owó tó ń bá ń kójọ àti iṣẹ́ tó ń bá ń ṣe ó sì nù níyà káàdìyàn rẹ̀ dáa wípé iṣẹ́ tí ń ṣe yìí kọ́ọ̀sì tí mo fẹ́ ṣe yìí iṣẹ́ tí mo gbà yìí mo fẹ́ ṣe nítorí kí n lè máa gbégbèsè ayé rọrùn lẹ́yìn náà kí n lè máa ráyè sílọ̀ kí n máa ráyè tọ́jú àwọn ẹbí àtàrà àwọn òbí àtọmọ kí n lè máa ṣàtúnṣe orí ilẹ̀ káníyàn lọ sá dáa pé dáadáa lọ fẹ́ fowó yẹn ṣe tọ́ bá rówó yẹn tán kìí pé wọ́n máa ronú pé ah tí ń bá wá ní owó pẹ̀lú òwò tí mo fẹ́ ṣe yìí tí kọ́ńtrátì yẹn bá kílíkì tó bá yẹn lè jáde ah àwọn aburú báyìí ní ìmọ̀ ṣe wọ́n ní kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ láì ṣe bẹ́ẹ̀ kò ní sálùbáríkà nínú owó yẹn innamal a'malu binniyah àníyàn tó yẹn kọ́kọ́ ní oye òun náà ni a fi jọ́ọ̀jì iṣẹ́ òun láfi san lẹ́sàn lẹ́ni tí máa ń ṣe tọ́wọ́ tí láníyàn tó dáa pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ falùbáríkà sí ọjà rẹ̀ ọfẹ́ tọ́jú òbí rẹ̀ lọ́fẹ́ làágùn ọfẹ́ tọ́jú ọmọ àtìyàwó ọmọ sọ fọ́lọ́ ní ìwọ ọlọ́run ìjáde lọ eh, ìyá mi bẹ́lẹ̀ bàbá mi bẹ́lẹ̀ mo fẹ́ tọ́jú wọn àwọn ọmọ mi mo fẹ́ tọ́jú ẹ̀ ìyàwó mi mo fẹ́ tọ́jú ẹ̀ eh, mo fẹ́ tọ́jú ẹbí mo fẹ́ sokùn ẹbí papọ̀ wọ́n ọlọ́run bá mo fẹ́ ran arísìkí ó dé àlùbáríkà wà wà mbẹ torí pé ọlọ́wọ́ bá aláàánú fẹ́ ká máa tó ní ilẹ̀ ń ṣe ọlọ́wọ́ bá aláàánú wàlẹ́ atẹ́bùgìlì fasada fil ard ọlọ́wọ́ bá ní ẹ má balẹ̀ jẹ́ ẹ má fowó balẹ̀ jẹ́ o ẹ má fowó ẹ má mọ̀ fi balẹ̀ jẹ́ ẹ má mọ̀ fi dá wàhálà lẹ̀ nílò ayé inna Allah la yuhibbul mufsidin gbogbo ẹni tí máa fi owó ba eré ilẹ̀ ayé ọlọ́run jẹ́ tó ń fowó dá wàhálà lẹ̀ olò onírinṣẹ́ owó yẹn jẹ́ irinṣẹ́ bú torí ilẹ̀ fi ń dàrú ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá sì nífẹ̀ẹ́ yẹn yọ padà gbowó náà lọ́wọ́ yẹn sọ́tùlù kọ́sọ́s ayà seventy seven ẹlẹ́ẹ̀kejì nínú àṣìbáàbù báràkà òun náà ni kéèyàn gba aláàgbọ́ kọ́ mọ́ jẹ ẹlẹ́bọ limanu billah kọ́ gba aláàgbọ́ kọ́ de gbára lé ọlọ́wọ́n bá ńlá ẹni tí ì bá sóògùn ẹ̀yẹ́ ní wáyé kò ní bá wọn ṣe awọ́rò kò ní bá wọn ṣe ogun tajà àwọn náà ń ṣètì tí ọjà kò ní bá wọn dá sí ẹni rà sọ̀rọ̀ ń sọ́ọ̀bù rẹ̀ ẹ ní rí àsokọ́ kò ní fi kankan pa ara kó tó jáde lé kò ní fọṣọ kankan fọwọ́ kò ní wẹsẹ̀ gbogbo àwọn tá a wí wọ́n gbà pé arísìkì ọlọ́run ló wà òun ní sì máa ń fún ẹni tó bá wù kò sẹ́ni tí ó lè lárísìkì náà àfẹnitọ́lọ́run bá fún ẹni tí ó sì ní i kò sẹ́ni kan tó gbà lọ́wọ́ ọlọ́run ló kò sí ṣọ́ọ̀bù kò sí lọ́fíìsì kò sì sí nínú ilé ẹ̀ ọbọ̀ lọ ń dúró yọ lọ bí iṣẹ́ yọ sí sàdúrà kó tó jáde yọ sàdúrà tó wá débi iṣẹ́ yọ sàdúrà tó bá fẹ́ wọlé ẹ̀ padà àdúrà àdúrà àdúrà àdúrà níṣẹ́ ọlọ́run ọba ní walaw anna ahlal qura ọlọ́run ọba ní àwọn aráàlú yẹn tó bá jẹ́ pé amanu wọ́n bá lọ lè ní àkídà ni tí wọ́n lè ní imán tí wọ́n ní nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n ń sìn tí wọ́n sì wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wattaqaw tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run lédi iṣẹ́ wọn lafatahana aleihim barakati minas samai wal ard ọlọ́run bá ní àwọn ọlọ́run bá a sì ní àlùbáríkà fún wọn látòkè sánmà a tún sí ní àlùbáríkà fún wọn láti ilẹ̀ àlùbáríkà ọmọ jáde láti inú ilẹ̀ fún wọn àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ látòkè sánmà sọ́tò làárọ̀ àyà 96 wọn tí wọ́n sáájú nǹkan jẹ̀mọ́ ọlọ́run padà yọ àlùbáríkà kú gbèsè tí wọ́n sá fún yẹn wọ́n padà jẹ́ òsì tí wọ́n ń sá fún yẹn wọ́n padà tá ọlọ́run ọba aláwọ̀ fẹ́ kẹlẹ́mi ọmọ bóun jẹ́ ọkọ̀ òun aláà ní rọ̀zák wàlá rọ́ọ̀sì kọ̀gọ́ ìrùlá kò wá sẹ́nìkan tá a tún lè pè ní rọ̀záàkù lẹ́yìn ọlọ́ gbogbo nǹkan tó ní yóò ṣe ní síkù fún rọ̀záàkù rẹ náà nù kì í sì ṣe rọ̀záàkù ọlọ́run ní rọ̀záàkù ọmọ tí fún yàn lárísìkì jáwọ́ bí wọ́nàwọ́nà bàbá bàbá ológun tó ní akọ́bí tiẹ̀ náà ní máa gúnṣẹ́ lẹ́ǹkùlé kò ní máa jágbó ká kó máa jéwé káàkiri gbó kó máa wá eré ìnàkí káàkiri eré ọ̀bọ àtàpàkò ìnàkí ọmọ wá tarí káàkiri ọmọ lè wá ìjò kó máa wá ewé pòtù jẹ owó làpálàpá owó làpálàpá mùsùlùmí àdìbàbà aláwo tó ń sọ mùsùlùmí tó náà bá ń wọ́wọ́ tí lòun máa ń ṣe ó lè pé tó ń ṣe iná lòun náà ṣe yàtọ̀ kò tètè jáwọ́ tètè jáwọ́ ó lè kú láyé lẹni tí sógun owó kọ wà lìjánà so orí ọjà rẹ tó rò pé ń tà yẹn táwọn àlìjànú tí wọ́n darí àwọn èèyàn wá bẹ̀ wọn àlìjànú yìí náà ní ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ jẹ́ kò lè sálẹ̀ báríkà ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí àlìbáríkà wọnú ọjà àdúrà òun náà ni kéèyàn máa ṣàdúrà lọ́jà ọmọ ṣàdúrà nulẹ̀ ọmọ ṣàdúrà ṣọ́ọ̀bù ọmọ ṣàdúrà lọ́jà òun ní gbẹ́nu dákẹ́ òun ní dákẹ́ ẹni máa ń pè ọlọ́run ọlọ́run dáhùn ọlọ́run wá ní wàkọ́lá rọ̀ bókun mọ̀dọ̀ ọ́ ní ọlọ́run ọba yín ó ní ẹ pè mí ń dá yín lóhùn ẹni tí a bá sì pè ọlọ́run ìtumọ̀ ẹni pé ọlọ́run ní dáhùn ọlọ́run ìwòjì ibò dá wọ́tà dá ìsá dá a ni ọlọ́run bá ní tọ́ bá ti pè mí dáhùn tí ọba pè ńkọ́ kò ní dáhùn mọ̀dákẹ́ o mọ̀dákẹ́ o máa ṣàdúà nínú àwọn àdúrà òun náà ní kọ́ ọmọ ka suratul baqara ní gbogbo gbà wọ́n bá ti ń parí ọmọ kàmí nínú àwọn àdúrà tá a máa ń ṣe òun náà ní kọ́ ọmọ pé Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala nínú àwọn àdúrà tá a máa ń ṣe òun náà ní la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah yọmọ ya mi tó bá wá lọ sáàrin ọjà bóyá òun tajà láàrin ọjà àbọ̀ fẹ́ lọ́lẹ̀ rajà nínú ọjà wọ́n gbàgbé láti sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير ما بغي láti máa wí ọlọ́run ọba àlá yóò máa fi àlùbáríkà sí iṣẹ́ rẹ̀ yóò máa fi àlùbáríkà sí owó rẹ̀ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àdúrà kan wà ní citadel of believer prayer thirty four allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika maadun fiya okumuka délẹ̀ wọ́n lọ́ọ́ lè wò ó wà nínú ìwé àdúrà citadel of believer ishudul muslim àmọ́ ń kà á pé ọlọ́mọba alá yọmọ sínà tó bá ṣàlùwàlá tán ṣàlùwàlá tán wọn àwọn àṣìkáàrù tán ní ká máa kà lẹ́yìn àlùwàlá ọkà tán ó wá sọ pé Allahumma ghfir li dhanbi wa wasi' li fi dari wa barik li fi rizqi nínú àwọn súnà màjúra ni àwọn súnà táwọn èèyàn tí wọ́n neglect nínú àwọn súnà tí a neglect ni tí ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé àbí tá a mà òun náà ni pé téèyàn bá ń ṣe àdúrà náà Allah subhanahu wa ọlọ́run bá aláwọ̀ mọ bòrìyàn láṣẹ́rí aláwọ̀ gífìrí lè dánbí wà sẹ́ẹ̀lì fi dárí wà bá rí kílé fi rìsíkì aláwọ̀ gífìrí lè dánbí ọlọ́run fẹ́rẹ́ sẹ́mi jìmí ó wà sẹ́ẹ̀lì fi dárí wọ́n ti ń gbélé tọ́ ha wọ́n sàfún mi nílé kọ́lé fún mi tílé náà fẹ́ wà bá rí kílé fi rìsíkì wà fi àlùbáríkà sínú àrísìkì tí ń rí tálùbáríkà bá ti wọnú àrísìkì rẹ̀ ọ máa ṣe nǹkan tí àwọn tó lówó ju ọ lò rí ṣe ẹ mọ̀ pé àlùbáríkà òun náà ní orin kọ́lọ́mọ́sọ fàlùbáríkà ṣiṣẹ́ wa àdúrà ní omójútó ọmọ ìyá mi kó sì máa tọrọ àforíjì púpọ̀ ẹ astaghfirullah wa tubu ilayhi máa sọ gọ́ọ̀rùn lójoojúmọ́ astaghfirullah wa tubu ilayhi astaghfirullah wa tubu ilayhi tẹ́yìn bá ń tọrọ àforíjì aláwọ̀ máa ń sínà fún yàn wa min asbabi albaraka nínú àwọn okùnfà albaraka asa'ayu fil halal òun náà ni kéèyàn má jẹ́ olóró ju kéèyàn máa ṣiṣẹ́ iṣẹ́ halal owó halal èyí wà ní bùkátà sí kọ́ gba mọ́sálásí lọ kọ́ lọ lè bá àwọn afá ìpìtò owó tí mo fẹ́ ṣe ni ó ẹ̀dákun kí ni àtẹ́sìn kọ sí torí tó bá ṣiṣẹ́ haramu tó ń tajà haramu tó ń ṣiṣẹ́ ní mẹ́rin ṣe haramu pé owó tó bá ní bẹ́ẹ̀ àlùbáríkà ò ní wọ̀ torí haramu máa ń ba yí jẹ́ ni halal ni máa ń tọ́ ayé sí ò ní síbi wọ́n ti ń fúnyàn lówó rìbá gbogbo tó bá níbẹ̀ àlùbáríkà padà kú ní wọ́n ti ń gbowó èlé kìí ṣiṣẹ́ tó lè ṣe ẹni wọ́n ti ń ta naija bed wọ́n ti ń ta tẹ́tẹ́ wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ kò sí ètò olókójọ yóò padà tán yóò padà túká ibi wọ́n ti ń sọ tí ilé ọtí mọ̀ bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ kọ́dà àwọn ni wọ́n sọ tí wọ́n tún ṣe nǹkan míì náà oyè ọmọ ìyá mọ̀ bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ àgbà kò pé wọ́n sọ tí ń bẹ̀ yóò padà kàn ọ́ supamakẹ́tì tó ti bá wọn tó ọtí wọ́n lọ́ bá wọn tó ọtí wọ́n níbi tó ti rí sẹ́nu ọlọ́run ọlọ́ọ̀fẹ́ kí ọtí kọ́ wà lérí lẹ̀ torí ọtí máa ń dọpọ lọ́rùn ni ní máa ń sọ àwọn èèyàn di wèrè ní máa ń bọpọ lọ jẹ òun ṣiṣẹ́ ní òtẹ́ẹ̀ tó ń kó àwọn aṣẹ́wó wá tó mọ̀ pé àwọn aṣẹ́wó ni wọ́n ń kó wá bí ìwọ náà sì ń rí wọn ibẹ̀ nǹkan ti ní kó ṣiṣẹ́ òun gbowó owó tó ń gbà ní ọgbà lọ́wọ́ àwọn tí wọ́n á sì bàjẹ́ èèyàn máa yá mi mi wọ́n ti ń tagbó ibẹ̀ lọ́wọ́ ó sì ń pèrè mùsùlùmí kò sí ẹ̀ tó lè palẹ́ rí gbó yọ̀ padà túká torí kò lè sálùbárí kàpẹ́ torí gbogbo òwò tọ́lọ̀ bá ti bínú sí owó téèyàn bá níbẹ̀ náà ìbínú ọlọ́run máa ń bẹ lérí ẹ̀ wọ́n ní wọ́n ṣe sìgá mi kan ẹ ẹ̀yìn lẹ́yìn produce sìgá fáwọn èèyàn wọ́n ṣiṣẹ́ bí ọmọ ìyá mi ẹ oko ẹlẹ́dẹ̀ ló ti ṣiṣẹ́ oko ẹlẹ́dẹ̀ oko ẹlẹ́dẹ̀ ibi wọ́n ti ń ṣe ẹlẹ́dẹ̀ tó ti ń tẹ ẹlẹ́dẹ̀ tọ́lọ́run sì ní ẹ jẹ ẹlẹ́dẹ̀ wọ́n wá ń ṣiṣẹ́ ẹ láàrin ọjà ibi wọ́n ti ń gbájú àwọn èèyàn tó ti ń gbá àwọn èèyàn lójú fọmọ pé gbájú ẹ̀ là ń ṣe ń bí bàràdà lẹ́ ń ṣe ọmọ ìyá mi béèrè dáadáa o kó tó di pé wọ́n tara bọ̀ torí gbogbo sí àràmù pátá kò sí tí ó bí gbèsè ní ọ̀padà bí ọ̀padà bí òfò ẹ̀rọ jẹ́ pé náà àwọn mọ́jẹ̀bí àlùbáríkà níbi kọ́ jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ẹyẹ iṣẹ́ tí ọjẹ́ halal tí iṣẹ́ haram alájẹ ọlọ́tí alájẹ ọlọ́tí àfa ti ń tagbó gbogbo ẹ̀ láàrin láwùjọ wa ọlọ́mọdé aṣọ orí burúkú ọlọ́mọdé ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsùbábùl báràkà nínú àwọn nǹkan tí mo jẹ́ kálùbáríkà wọnú òwò tó yẹn bá ń ṣe ìkọ́mọ̀tò sọ̀lá ti fi àwòkọ́ ti àkéyìn máa kírun lásìkò ọlọ́run bá ní wàá múra àlẹ́kàbí sọ̀lá ọlọ́run ní rẹ̀ ànábì èyí máa lọ lè kírun àwọn fámìlì ẹ̀ láṣẹ káwọn náà kírun lásìkò wọ́n sọ bẹ̀rẹ̀ àlẹ́ ha ṣe sùúrù lérí ẹ̀ dáadáa sí alukari sọ àbẹ̀rẹ̀ arísìkì lọ́wọ́ rẹ̀ à sọ pé ọ̀yà ìwọ nínú àwọn nǹkan tí máa jẹ́ kálùbáríkọ̀ wọ owó oṣù téèyàn bá ń gbà òun náà ní kọjá pé ibi o ti ń ṣiṣẹ́ ìdájọ́ kòró bá ti tó lọ́lẹ̀ kírun bí ìgbà bá ń gbọ̀n ó dìde yàgbẹ́ pítọ̀ bá ń gbọ̀n ó dìde tọ̀ ọba tó ní kítọ̀ ọmọ wa kígbe ọmọ wa tí òjò sì sì mọ́ lábẹ́ yóò dáa kó o sìn lásìkò rẹ̀ ìbálejò bá ọ́ dálejò lọ́hùn ó sì sì mú kọ́ọ̀lù ṣẹ́dí márùn ṣẹ́dí méje ọwá ni wọ́n gbà yín láyìíkẹ́ kírun àmọ́ ń gbà yín láyìíkẹ́ rojọ́ ọmọ ìyá mi ọjọ́ ń lọmọ lọ́wọ́ ó gbowó náà bọ́ọ̀ bá ti ń jẹun pọ̀ àlùbáríkò ní wọ́ọ̀bẹ̀ lẹ́yìn náà àlùwàfáà ọ̀bẹ̀ àd àmọ́ náà àmàna wọ́n gbéṣẹ́ fún ọ ọgbowó pé àmọ́ òṣìṣẹ́ pé ẹ̀ wọ́n ní báwọn kọ́lé ọ̀wá gbowó pé àmọ́ òṣìṣẹ́ pé báwa tó mọ́tò sí òyìn ọgbowó pé ọ̀ràn tí wọ́n ní kọ́ rà ẹ̀ wọ́n ní kọ́ báwọn kan lé àwọn agi tí ọ̀dà àwọn agi tí máa ń gbó àwọn agi tí máa ń ju ìlókó síbẹ̀ rẹpẹtẹ wọ́n ti mọ̀ pé lẹ́yìn ọdún mẹ́fà ni owó tó mà ẹ̀hẹ́ nígbà ọlọ́run wá ń kà wọ́n ó ní wọ́n lè dín náà hùm lé àmàna ti wọ́n á dín mọ́ra ọ̀hún àwọn tí wọ́n ń sọ àmàna nípa ètí mo ní ṣe ní ṣe fún wọn ètí wọ́n bẹ̀ mí òun náà ní fún wọn wọ́n lọ mọ́sá wọlé àánú ẹ̀kọ́ mọ́sá sànú ẹni kọ̀ọ̀kan wa. nínú àwọn ọ̀nà tí adísìkì mọ wọ owó yẹn oníkẹ́ ìmọ̀ ti sàrà ọmọ ìyá mi máa ń ṣe sàrà o wọ́n tí sàkà bá ti wó rẹ̀ máa yọ sàkà wọ́n tí sàkà ọba wó rẹ̀ máa ṣe sàrà ọlọ́run wa anta saddaqu khairun lakum in kuntum ta'lamun ọlọ́run tẹ́ ẹ máa ń lè ṣe sàrà ẹ̀ rí orí tọ́pọ̀ òun sì sàárà pé ọlọ́run ti ń ta o ọjà mi yìí mọ́sàdí ọlọ ọjà tí mo fẹ́ gbà ìjó dé rọrùn ọlọ́run ọjà tí mo já yìí mọ́sàdí ríta ọwọ́ sí sàárà ọlọ́run bá ní orí orí tọ́pọ̀ mẹ́ Suratul Baqara àyà two eight lọ́wà ọlọ́run bá ní wa ma anfaqtum min shay ọlọ́run bá ní tẹ́ bá ti ná fa huwa yukhlifu òun sì jàrọ̀ mi fún yín tí ó wàá pọ̀ rà ní one thousand tọ́wọ́ àtàn ten thousand kò sí kò sí tó fi jẹ́ pé sàárà ó gan fún rẹ̀ bísínẹ́sì lòun náà èyí náà àwọn bísínẹ́sì tọ́wọ́ profitable july oníkẹ́ mọ̀ sí sàárà kọ́lọ̀ mọ́sá sí wálé ní tí wọ́n mọ̀ sí sàárà o ṣọ́ọ̀tù sábà ayé thirty nine ẹ̀rọ màá yá mi òun náà ni pé jìnnà ṣẹ́ṣẹ́ jìnnà ṣẹ́ṣẹ́ jìnnà ṣẹ́ṣẹ́ o ọmọ yẹ tẹ́kì láì jálá ọmọ kàlájà ọlọ́mọba ni yẹ àwọn amú àlùbáríkà wá fún amúre wá fún níbi tí wọ́n fọkàn sí ṣáàtú tọ́lák àyà twenty three tó o bá ti ń bẹ̀rù ọlọ́run ọba owó rẹ̀ ò ní lọ owó tó wà lọ́wọ́ rẹ̀ owó òwò yẹn mọ̀mọ́ fi sẹ̀ mọ̀mọ́ fi sẹ̀ lọ́hùn òǹṣòwò orówó àwọn mùtí orówó tán òṣèṣìná orówó tán òǹgbomi lójú òbí ẹ watubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run tẹ bá fẹ́ jèrè túbà máa túbà máa túbà túbà kò ń bí ẹsẹ̀ àlùbáríkà wọ ní ọjà rẹ má parọ́ fáwọn èèyàn má sì jàǹbá fún wọn àlùbáríkà wọ bẹ̀ àwọn òbí wa àtọkùn ẹbí ká mójútó wọn ànábì ni mọ́ni àhábà ayé mùsùlùmí aláwọ̀ fi rísíkìhì gbogbo ẹgbẹ́ wa fẹ́ kọ́ lọ́hún fi àlùbáríkà sáré sí kí ẹ̀ àwọn yóò sá aláwọ̀ fi ásàrí yìí tó ti fẹ́ kí ẹ̀mí wọn ogun kóhun lọ́sẹ̀ mi tọ́ da falẹ̀ yasọ́lẹ̀ rahima kọ́ máa sokùn ẹbí o wọ́n tó bá sokùn ẹbí ẹ ọlọ́run mọ́ fàlùbáríkà sọ́jà rẹ̀ tó ẹ̀yẹ máa sànú àwọn tí wọ́n bẹ ní fámìlì rẹ̀ nínú àwọn ẹbí ẹ̀ abẹ́lẹ́ ọ̀ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ gbogbo ọjà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ta ọlọ́mọṣẹ́ fàlùbáríkà sí o gbogbo èyí tí a ti ṣe kọjá tó ti ṣokùnfà ìlàkójọ fún wa ọlọ́run bá aláàkọ́mọ́sà fẹ́ríjì wa ọlọ́run bá aláàkọ́gbà tuntun bá wa ọlọ́run bá aláàkọ́jí arísìkí tá a wá ń bẹ̀ ọjọ́ jẹ́ sábàbí tá a fi tẹ̀síwájú nínú ìmánì nínú ìjọsìn ọmọ jẹ́ sábàbí tí a fi fà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. àní ní tẹ̀síwájú jù báyìí lọ lẹ́ni lórí ètò wa àdúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fáwọn fàdé ìlàtọ̀ sheikh kamarudin yunus akorede láti bá wa sọ̀rọ̀ olówó iyebíye tì ní bákan náà ẹ pàdé wa ní dídé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá a ti fi pàdé àkìrà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.